wọ́n lọ́wọ́ ọ̀nà sí mọ́jà ṣe rò tú o ọlọ́wọ́ bá ní yasalunaka madha yunfiqun ọlọ́wọ́ bá ní wọ́n bọ̀ wá béèrè gbogbo àwọn tó wọ́n bẹ lọ́wọ́ wọn ipe bóòlù làwọn sì máa náwó kátà làwọn máa náwó fún ọlọ́wọ́ bá ní wọ́n bọ̀ wá béèrè èmi ò wá sọ fún ọ kọ́ sọ fún wọn ibi wọn lè náwó sí tí wọ́n fi sòrí rẹ̀ kul ma anfaqtum min khairin falil walidayn ọlọ́wọ́ bá ní gbogbo ntẹ́ bá ná ó gbogbo ń tẹ òkè ná èyí tó lóore jù fálìlì wálìdẹ lèyí tẹ̀ ná fún ìyá yín àti bàbá yín ìyá ẹ lóun fẹ́ gbalé bàbá rẹ ní aṣọ òun ti gbó ọ̀wọ́n lè ti sàrà mọ́ṣáláṣí wọ́n gba aládàá ti mọ́ṣáláṣí àmọ́ aládàá tó gbọ́ òtó nǹkan bí kọ́ lọ lè náwó fún bàbá rẹ àti ẹ̀ wọ́n bìlẹ̀ ọlọ́run ní àwọn òbí máa ṣiṣẹ́ ẹ máa wá fún báwọn náà ṣe ń lánàá sọ ó ní bí wọ́n ti rẹ́ran ọmọ yẹn wọ́n ń ta mangi ọmọ yẹn wọ́n ń tayọ̀ kí wọ́n kankan jí dádì ẹ̀ fún mi lóúnjẹ ọwọ́ á béèrè bẹ́ẹ̀ fódìdí ọdún mẹ́rìnlá ẹlòmíì béèrè bẹ́ẹ̀ lógún ọdún dádì ẹ̀ fún mi lóúnjẹ ogún ọdún ogún ọdún ni òjàmá ẹ̀hìn ìdókun náà ní kí wọ́n náà wọ́n fún bàbá náà lówó oúnjẹ ìwọ wà á ní dáadúró tó bá ti pé ogún ọdún fún bàbá ọ̀nà títí tí ẹ̀mí ó fi ṣe kí ni tẹ́mi ó fi bọ́ lọ́rùn rẹ̀ torí tó bá stọ́ọ̀fù ta lókùn tó ọlọ́wọ́n bá ní wọlé akarabi lẹ́yìn náà lọ́kàn àwọn kan àwọn fámìlì àwọn fámìlì wọ́n lè yàtá ama lọ́sẹ̀ wàá kan àwọn ọmọ òrukàn sórí bọ́lá ọ̀sẹ̀ ń tò mọ́mọ́ sí kéwúké mọ́mọ́ sẹ̀sìn gbá sórí bọ́lá ọ̀sẹ̀ ń tò bó ṣe lọ́lá sí ní ṣe ń tò yẹn o oníwàlì fálìlì wàhálì dẹ́yìn ní bàbá rẹ àti ìyá ẹ májú wọn dààmú máa ṣiṣẹ́ kọ́ máa rú dálẹ̀ fún wọn kí wọ́n máa ná wọ̀lá akarabi lẹ́yìn náà àwọn ẹbí wọ́n lè yàtàmá lẹ́yìn náà lọ́mọ òrukàn wọ́n lè masaki lẹ́yìn náà lọ́kàn àwọn atẹ́wọ́gbọ́ rẹ àwọn ẹ̀bùnmí nítorí ọlọ́run alubára wọ́n bú ní sẹ́bí lọ́wọ́ kan àwọn tí wọ́n máa ń tàn sójú ọ̀nà tí wọ́n rówó mọ́tò tí wọ́n fi dé ibi tí wọ́n ń lọ. wa ma taf'alu min khair ọlọ́run wá ní gbogbo ń tẹ́ bá gbogbo ń tẹ́ bá ná lówó gbogbo ń tẹ́ bá ṣe lóore fa inna Allaha bóun fi yà jẹ́ ọlọ́run máa ń pa ẹ̀ bọ́ọ̀ bá dà á láàmú ọlọ́run máa ń pa ẹ̀ bọ́ọ̀ bá ń kẹ́ ọlọ́run máa ń pa ẹ̀ bọ́ọ̀ bá ń fún olóúnjẹ ọlọ́run ń pa ẹ̀ àwọn ọmọ o àwọn kan rí ọpẹ ẹlẹ́sìn ni ọ ìwọ lọ́mọ àhàtọ́ ọkọ sí òbí rẹ ìhàtọ́ bá sì kọ sóbì rẹ òun náà ní àhàtọ́ ọkọ sọ́lọ̀ tó bá ń béèrè pé bóò ló ṣe rí wájú ọlọ́run bóò ló ṣe bó bá ṣe rí òbí rẹ bẹ́ẹ̀ náà ló ṣe rí wájú ọlọ́run kọ́ lọ lè túbá kọ́dún tó lọ anábìnrin rídọ́lá fírí dọ̀lù wá dìde ìyọnu ọlọ́run ọba oyé ìgbà tọ́lọ́run máa ń yọnu síyàn nígbà táwọn òbí yẹn máa ń yọnu síyàn wa sakhtullah fi sukhtihima ìgbà tọ́lọ́run ọba aláǹbá ń bínú síyàn lọ́wọ́ oyé nígbà náà lòbí yẹn máa bínú síyàn symptoms malaria àti ibà gbogbo aláma téèyàn mọ̀ pé ibà ti dé ìgbà tọ́wọ́ mọ̀ bọ́lọ́run bá yọnu sí ọ lókè nígbà tí inú òbí rẹ̀ bá dùn sí ọ ìgbà tọ́wọ́ mọ̀ bọ́lọ́run máa ń bínú lọ́wọ́ báyìí nígbà tí bàbá àtìyá bá ń ṣe kí ni tí wọ́n bá ti ń bínú tí wọ́n ń bínú tí wọ́n sàn bínú tí kò yá jáde ìfẹ́ yóò ń bí lásìkò yẹn mọ̀ pé àlá ń bínú lókè anabi lọ sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́mọdé àríbínú àwọn òbí wa ẹlẹ́ẹ̀kẹta khidmatuhuma ọmọ ara wọn lọ́wọ́ Umar bin Khattab radiyallahu anhu orí arákùnrin kan wá bá ó ní inna umma balaga minha kibar ó ní mo ní ìyá kan ìyá náà ti dàgbà la taqdi hajataha kò lè dá bùkátà rẹ̀ bíyá kò lè dá yàgbẹ́ kò lè dá tọ̀ kò lè dá jáde kò lè dá jẹun kò lè dá mu ilá wàdáhàrí làhá màtíyàtún làhá gbogbo ibi tí bá ń lọ tọ́lẹ̀tì ni o ọlọ́run fẹ́ ṣe fàájì ń ni o wọ́n fẹ́ wọlé padà ni o ìmọ̀ ń pọn jáde ìmọ̀ ń pọn wọlé ni alẹ́ àdá ètò àkàhà ṣé gbogbo tí yà náà sí fún mi ṣé mo ti ṣe padà fóun náà pẹ̀lú tí ń ṣe nígbà ń lọlé oníyàwó ń pọn lọ bẹ̀ láàárọ̀ ń lè gbé wálé lálẹ́ kò sí mọ́tò ó ní wàdáhárí ìlàhá màtíyàtú làhá ó lẹ ẹni máa ń pọn bíi bébì ni bí èsì máa ń pọn yá mi nù ó bá lóun lọ travel àpọn lọ àpọn dé ọbẹ̀ lè ké bí àpọn lọ àpọn dé ǹjẹ́ ẹ̀ ti ṣe gbogbo ìwọ̀ tí ó wà lọ́rùn mi fún yá yìí kọ́lẹ̀ láà ó má rò ní láà ó tí ì rí nǹkan kan ṣe kọ́lẹ̀ alẹ́ sàkọ́dí àmọ́tò ha aláàdáhárí ó ní àbá ọmọrùn ṣé ẹ gbọ́ pé mo ní ìmọ̀ ń pààyàn èyí mélòó ní ń pààyàn bí àní mo ní ìmọ̀ ń pààyàn ìmọ̀ bá kẹ̀ káàkiri abẹ́ ìgbọ́n tí ń wí ni ó tún wá tún sọ Umaru ni mo gbọ́ inna atasunau dhalika bika wa hiya tatamanna baqa'aka wa anta tasunauhu wa anta tatamanna firaqaha ó ní mọ́tàrẹ́ mọ́tàrẹ́ mọ́tàrẹ́ nígbà tí ìyá yẹn ń pàn wọ nígbà kékeré tó bá síjú wọ̀ lẹ́yìn báyìí inú rẹ̀ máa ń dùn yóò máa wá sàdúrà fún kọ́lọ̀n jẹ́mi rògùn ìwọ nísìnyí bó ṣe ń pàn tó bá ti síjú wọ̀ lẹ́yìn tí wọ́n máa ń tọrọ kẹ́mìrógún ipe kọ́lọ̀ ń já pẹ́ lẹ́nu sí ọwọ́ dákẹ́ wọ́n wùrọ̀ ọmọ ni o tí ì ṣe kankan ẹ yàtọ̀ síra yín òun ń tọrọ kọ́lọ̀ ń bẹ̀mí ẹ̀ lẹ̀ ìwọ́n ń tọrọ nínú rẹ̀ kọ́lọ̀ ń bẹ̀mí ẹ̀ bóòlù ẹ̀ fi ra yín ìgbà tó tó ṣe ìwọ rẹ̀ nígbà tí ìwọ náà bá ń tọrọ kọ́lọ̀ ń jẹ́ ogun kọ́ sáà máa ń ṣe wàhálà yẹn lọ èyí tó sì rọrùn èyí tó sùn ọ̀ wọ́lá mọ́mí ẹ̀ wá ní kọ́ wá fi mọ́tò gbé lọ sọ́jà ah, Allahu akbar àti wo àti mọ́tò màmá yẹn lónìí mọ́tò tó wà fàkẹ́sẹ̀ kọ́ pọ́n o dáàdì kan ní dàgbọ́n wá gbé mi lọ síbítù ọwọ́ tún dàgbà fún wọn ọ̀ mọ́ tó ń ṣe aburú ń ṣèyàn nù tí wọ́n bá láburú ń ṣèyàn aburú ń ṣèyàn nìyẹn tí wọ́n bá lóore ń bọ́ fún yàn oore ń bọ́ nù kọ́lọ́mọdé ọba fẹ́ni ìyá àwọn olóhùn fẹ́ lọ Maka láti Kharasan Kharasan ibẹ̀ ní Iran nísì ó tó láti Abuja sí Èkó ń bí Kharasan sí Maka ó tó láti Abuja síbi ìyàwó olóhùn fẹ́ lọ Maka ìyàwó sì lálàáfíà tó lè fi rìn kò sì sí ẹṣin tí wọ́n fẹ́ gùn ìyá sì ń jẹ Maka lẹ́nu ó ní lòun bá taarù pé màmá ẹbẹ lọ́fẹ́ lọ Maka ni ọba gbé ìyá ẹ̀ títí tán fi dé Maka wọ́n sì tàwáàfù wọ́n ṣe sàfà àti mọ́ríwà wọ́n lọ sí àràfà wọ́n lọ mùsùlùmífà oye wọ́n lè jùkú wọ́n lè jùkú jámọ́ra kìí sókò àṣetáni o wọ́n lè jùkú jámọ́ra jámọ́ra tó náà ń pè é òṣàṣà àṣetáni kankan ò lóko gbogbo àwọn fàbútà fàṣekìnì dáàmú gbọ́ lẹ́yìn báyìí ọlọ́run kan ní kẹ́ lẹ́kọ̀ọ́ yẹn ọlọ́run fi sàmì ní ọlọ́run ṣe gbogbo ẹ̀ tán òun ló gbé wá fún fún ti hajj wọ́n tún parí ẹ̀ sàfà àti mọ́ríwà ti hajj àwọn tún parí ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe ti umra ọwọ́ apari gbogbo ẹ̀ tán lọ́ba yí ẹ̀ bọ́lẹ̀ nígbà tí ìbá yí àpò ìlú bọ́bọ́lẹ̀ ọwọ́ ajẹ́ pé lẹ́gbẹ̀ẹ́ àfa àwọn Abdullahi bin Umar wọ́n bèrè pé ta ni ìyá tó ń pọn káyì ó ní ìyá àwọn ni ó ní àti kàràsà ló ti pọn wá bí ah, láti kàràsà lẹ́tí ló ti pọn wá bí ó ní kọ́dà gbogbo ṣe ájì òun pọn ṣe ni kọ́dà àwọn tó ń pọn lọ́ọ̀lú àwọn táwọn bá ti parí ájì lọ́sẹ̀ tí ń bọ̀ ni wọ́n sọ fún àfa Abdullahi bin ó ní àtàrà ní jàṣẹ́ ìtura lẹ́yìn tí òṣèré afáwọ̀ abdullahi gbogbo tí yà ń ṣe fún mi nígbà kékeré wàhálà tí mo ṣe ní hajj yìí ti tó láti ṣe déédéẹ̀ jàǹsẹ́ tù ha mo ṣe dúpẹ́ pé gbogbo tí yà ń ṣe èmi náà ti ṣe kíni èmi náà ti ṣe afáwọ̀ abdullahi bin umar ni wọ́n sọ fún wa pé onílà oníwàláyò ò tí ì ṣe nǹkan kan wàlẹ́ àtọ̀làkọ́tà min talaqatiha ó ní wàlá òun fi ọlọ́run ọba búra ó ní gbíngbìn kan nínú àwọn gbíngbìn tíyà rẹ̀ gbìn kó tó bọ́lẹ̀ lábẹ́ kó tó ní gbogbo wàhálà tó ṣe yìí kò tó gbìngbìn ẹ ọ̀kan nínú àwọn gbìngbìn tó gbìn nígbà tó fẹ́ bí ọ. ìgbé yé tó ṣe nígbà tó fẹ́ bí ọ gbogbo wàhálà tó ṣe yìí kò tó. Allahu akbar àwọn ìyá wa tí ìmọ̀ rẹ̀ lọ́jọ́ alẹ́ ìkúnlẹ̀ ló pọ̀ jù ìkúnlẹ̀ ìkúnlẹ̀ ẹ̀ ìkúnlẹ̀ ẹ̀ ni wọ́n ń pè hmm, ìkúnlẹ̀ ọmọ bíbí ẹ̀yin mẹ́jọ ẹ̀yin mẹ́jọ ẹ sì jáde lára àyà kan ìyá náà dùn násán lọ́wọ́ ẹ̀ tà ẹ̀yọ́ ya mi gbogbo àárẹ̀ tí obìnrin máa ń pé ẹsẹ̀ ń ro mí ẹ̀yìn ń ro mí oyún níní ni ẹ̀yin mẹ́wàá jáde lára ẹ̀ ẹ̀dẹ̀ kankan wá fún lóúnjẹ ọlọ́mọdé sórí bó ẹ̀yin mẹ́sàn-án jáde ẹ̀yin mẹ́rin jáde nígbà míì ìyá òtún wò pé ẹ̀yin mẹ́jẹ̀ dọkọ̀ wá sẹ́nìkan tó ṣe wàá ní kankan fi ránṣẹ́ kẹwàásẹ̀ yìí mẹ́jọ ni ó bọ́sùn òkọ́jẹ́ bí àwọn mẹ́rin ti kú ìwọ́n tó wọ́n wà láyé tó ọ̀tọ́jú òbí rẹ̀ tẹ́bi pa kí wọ́n náà wá kú ṣọ̀ wá sàn nílò wọn ṣe ilé ayé tóbi rẹ̀ bá ti wà ilé ayé tọ́ba lọ gbaṣẹ́ ọ̀n parọ́ ni ó ti gbaṣẹ́ ọ́fíìsì ọlọ́run ó sì ti gbà ọ́ wà tóbi ẹ̀fá tẹ́mi fi bọ́ lọ́rùn rẹ̀ àwọn òbí wa wọ́n tóbi púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wa nínú àwọn tá a máa ṣe fún wọn ni pé a máa tún àárín bàbá wa ti yá wa ṣe ìbá àjẹ́ pé wọ́n ti kọ̀ya wálẹ̀ ṣẹ̀rí àní tí mo dé yẹn ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ mi ti mọ sórí ibú bàbá rẹ̀ ọmọ kọ sí yẹ ìyá rẹ̀ ọmọ kọ sí bàbá wọ́n lọ́mọ bó ṣe yanjú ara rẹ̀ tíyà rẹ̀ bá ti kú ní bàbá yẹn dáadáa tó ṣe sí bàbá yẹn oye kò tó dáadáa tó gbọdọ̀ ṣe fún ìyá rẹ̀ tí bàbá rẹ̀ wá ní ọgbọ́n lọ́dọ́dọ́ ìmọ̀ ọ̀ tẹ̀lé àbóyún tẹ̀lé òun tẹ̀lé nítorí pé ọlọ́run ní kó ṣe dáadáa sí yẹ bàbá rẹ̀ wá ní kọ́ mọ́sí kínní kọ́ mọ́sí dáadáa sí àwọn ni wọ́n ń jà ìwọ ò bá wọn jà ìjọ́jọ́ náà bá wọn ń bá àwọn méjèèjì jà bó ń kan jà náà àwọn méjèèjì ìgbà náà lọ́lọ́run tó wá múra láti máa bọ̀ jà kátó wá pé ọlọ́run tó wá kẹwọ̀ àwọn méjèèjì náà wọ́n ń bẹ papọ̀ ah bákò sẹ̀músẹ́ ń wọlé àpòráṣẹ ọmọ wọlé ẹwà gbogbo àwọn ẹran tí arúgbó máa ń jẹ má fún wọn léegun o kò séyìn tí wọ́n fi jẹ́ o gbogbo oògùn wọn ẹlòmíì ọmọ ẹlòmíì oṣooṣù ní ma ń fáwọn òbí ẹ lówó tọwọ́ mọ̀ pé ọ̀fẹ́ sọ wàhálà pọ̀ ọwọ́ abẹ́sọ̀ wọn lérí kíní lérí sálárì bọ́ba ti ń san sálárì àwọn ọmọọṣẹ́ rẹ ó sì máa san sálárì di bàbá rẹ àti ìyá rẹ bọ́ọ̀bá ráàyè ó sì gbọ́dọ̀ ráàyè ni bóyá ló sì ní ráàyè báyìí bá ọwọ́ yẹn nìkan tó jẹ́ pé òun ní ọmọ lọ́lẹ̀ ránjẹ fún bàbá àti ìyá ọwọ́ yẹn nìkan tó jẹ́ pé òun ní ọmọ rán létí pé ah alájì ẹ eh, abu oní twenty nine torí kọ́ mọ́bà rí bínú ọlọ́run ọ̀la ọlọ́run abiọ́ mọ́ fi bí pa àwọn òbí wọ ọlọ́run ẹ mọ́ sì bẹ̀bí pa wá náà tí ìyá rẹ bá tí ìyá rẹ tí ń bá ń wọ aṣọ àkísà tí wọ́n ń wọṣọ gidi àkísà ni wọ́n náà wọ̀ tí bàbá rẹ bá ń gbélé abẹ̀rẹ̀ wọ̀ tí òjò ń pa tọ̀run ń pa tí wọ́n wá kọ́ ilé kan tó ń pè ní mansion oyè àkìtàn ló ń sùn tọba tọba ní ronú tó lè ronú inú àkìtàn ló ń sùn tí wọ́n bá ń jẹun tẹ́bi ń pa àwọn òbí rẹ̀ wọ́n náà fara ara rẹ̀ oyé elébi ni ọ̀kan wọn ni gbogbo ìkẹ́tọ́lọ́wọ́n bá ṣe fún wa pátá ọ̀dà kan máa rí lára àwọn òbí wa wọ́n máa ṣàtúnṣe láàrin àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ òní tí wọ́n jà kó lè bá àríṣe ọlọ́wọ́n bá jẹ́ láàrin wọn lẹ́yìn náà wọ́n máa ṣe sùúrù lórí gbogbo àwọn àṣejù wọn òbí mi láṣejù òbí mi láhùn débi pé àti mówó jáde <laughs> ìmọ̀ lágbára kọ́lẹ̀ ẹlòmíì bàbá rẹ̀ ọ̀yà sí i ìyá ẹ̀ lọ́sànwó skul rẹ̀ lọ́tọ̀ títí tó fi wá dàgbà tó fi wá jẹ́ èèyàn tó bá ti wá jẹ́ èèyàn ta ta ló máa tọ́jú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àyè rọ́rọ́ o. ìyá rẹ̀ wá pè ọ́ wá pàtàn fún ọ ipe sórí bó ṣe wà mọ́mọ́ iye tó ní ní owó skul ẹ̀ ó lò ti gbọ́n tiẹ̀ ìbá àwọn náà lọ kọ yín mọ̀mọ́ lọ́wọ́ níbẹ̀ ni wọ́n ti tán ìbá àwọn náà bí mi ẹ máa ṣe ń di ọ wà lọ́lọ́ tọ́wọ́ di pé ìyàwó bẹ̀rẹ̀ wàhálà oníjọ́ mọ̀ ẹ mọ̀ pé wàhálà kan bẹ láwọn ilé kàfẹ́ ń bọ̀ ọjà tọ́ba ilé fún lápò márùn-ún ń bọ̀ ọjà. ọmọ lu ọpọlọ tó fi ní rí bínú ìyá rẹ àti bàbá rẹ nígbà mi wàláhì wọn ní ìyá mi kò lè dúró jẹyà ńlẹ ọkọ ọwọ ọdà ọmọ alẹ ìwọ náà wà wà náà ọmọ tó dà alẹ obìnrin tí ó bá lè jìyà kò ní jọrọ̀ àwọn obìnrin ti ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa lẹ́ni súrètì làwọn ń fẹ́ kò sì sí súrètì láyé ipe súrètì báyìí wàláyé kò sí ilé ayé pé dojoojúmọ́ dojoojúmọ́ dojoojúmọ́ kọ́sà máa dùn kọ́sà máa dùn dojoojúmọ́ kọ́sà máa pọ̀ dojoojúmọ́ ọlọ́run ọ̀dá yé bẹ́ẹ̀ ẹ jẹ́ gbèsè ni fàyín nàmá al-usri yusra nígbà míì yọ pọ̀ nígbà míì yóò ṣe kí ni ẹ ṣe pé five thousand gbàmí gbàmí ẹ ṣe pé five hundred ẹ jẹ ìka àti ilá alásèpọ̀ ni wọ́n máa ń pè ó sì wá dùn dáadáa ó dùn dáadáa obìnrin tẹ̀ bá máa ṣe ìkólé ẹ̀kọ́ ń ṣe kíní máa ṣe máa ṣe five hundred ní ọ̀pọ̀ rẹ̀ ẹ̀yọ́ màyá mi tí tí obìnrin bá ti dàgbé gbogbo àti ọba kún àwọn ọjọ́ máa ná ìgbà tó wà sí wàá kéré náà òun ò ní dàọ́ láàmú obìnrin rẹ̀ obìnrin dáadáa nìyẹn torí pé Ọlọ́run ọ̀dá kí nǹkan ọmọ dùn lọ títí fún ọmọ èèyàn yàwó Aisha ní oṣù kàngbà míì lámùtò kọ́dùn nárùn fi bayti Rasulillahi sallallahu alaihi wasallam èéfì ò ní rú lábẹ́ ilé àwọn tẹ̀wọ̀n kí tá máa ń dáná lè fi máa ń ṣe kíni lè fi máa rú oṣù kan onígbà míì olóṣù mẹ́ta kí náà àwọn oúnjẹ àwọn oúnjẹ làbídùn àtomi ẹnì kan ò sì gbọ́ ọmọ olówó sì ní yàwó Aisha ànábì náà iṣẹ́ yẹn kékeré láàrin ìlú àmọ́ wọn ò gbé ẹ̀sìn ilé lọ sí ìta gbogbo àwọn obìnrin ta wí oye kọ́lọ̀ mọ́sàbà ṣe wọn dáadáa àtàwọn obìnrin tiwa náà ìyá yìí wá ju ọlẹ̀ kò sí ẹ̀tọ́jú rẹ̀ wọn ní bó ṣe bí ọ kalẹ̀ lọ́sibítù báyìí ibẹ̀ lọ́gbà lọ fi fún bàbá rẹ̀ àlàáfò àmójúkò àforíjì kò sẹ́ni tó lè ṣe fún tó tó òbí rẹ̀ wá dé èèyàn rántí pé màmá èmi ò ní tèmi fẹ́ fún yín o wọ́n pàtà yín fún mi wọ́n níbẹ̀ ṣe wàyí kọ́dà ẹ̀ dúró fún mi lọ́yàn dáadáa tọ́ba yẹ kó ọ́ kọ́lé fún ṣé bóun ló bí ọ àní gbígbin nǹkan nínú àwọn gbígbin tó gbin kó tó bí ọ nì kò sílé tó lè kọ́ tó lè ká ó gbé ọ sínú okun rẹ̀ fóṣù mẹ́sàn-án kò sí mansion tó lè fún tó ká kò sí mọ́tò tó lè rà fún wọ́n mọ̀ náà mo wá gbé ẹ of course ìyá yẹn ń dà wá láàmú sí dáàdi dẹ́sẹ̀ sọ fún wa pé nígbà tí nǹkan le ìyá yẹn ó fà wọ́n lẹ̀ ni o dáàdi ló ń fẹ́rí kó gbogbo ẹ o lẹ́nu títí ẹ lẹ́nu títí ẹ wàláhì ò tó bẹ̀. ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa àlìjánná ni o ẹ mọ́sàjà wa o ọlọ́mọ́sàjà wọ̀ o lẹ́yìn náà o gbọ́dọ̀ gbé ìyàwó rẹ lọ́lá lérí ìyá ẹ̀ ṣẹ́ra àwọn tí ìyàwó ń bẹ láyé tí wọ́n máa wá kí wa yẹn àwọn obìnrin ọlọ́run dá wọn wọ́n máa fẹ́ jẹ́ àṣọ níbi tí wọ́n bá wà ní wọ́n fẹ́ pé méjì iná ní máa ń ṣe wọ́n tọ́jọ́ pé tí ìyá ọkọ bá wá díẹ̀ nínú wọn ní máa ń ṣèfaradà kí àwọn pẹ́ lọ́dọ̀ àwọn bí kó tètè sékíní kó tètè lọ ń ṣe máa lójú ni wọ́n máa fara sọ̀rọ̀ nìyọ́ máa pé tọ́ ẹ níwá ọ̀la èmi lọ ah, ebi ẹlẹ́lọ́sọ̀ méjì ẹ gbogbo àwọn kìíní àwọn màjèsí wà nílé ẹgbẹ́gbẹ́ màjèsí ọmọ kéékèèké tí wọ́n kó sọ́dọ̀ níwà ní wàláhì kìí ṣe torí ẹ̀ torí ìyàwó ẹ̀ àtọ́ ah, bá ti mà bẹ́ẹ̀ àdáwò ni o àdáwò ni o àdáwò ni o ẹ̀já kọ́ àwọn ìyàwó wa bí wọ́n ṣe bá wa ra àlìjánà lọ́dọ̀ àwọn lọ́dọ̀ ọlọ́run túrú àwọn òbí wa especially ìyá wa torí pé gbogbo ibi tóbi ti fẹ́ yan ọjẹ ìyá yẹn àwọn náà ti lu mẹ́tọ̀dù yẹn rí tọ́ba ti fẹ́ yan ọjẹ ìyá yẹn tètè mọ̀ pé wọ́n fẹ́ ṣe kí ni nígbà èyí ń gbọ́ wọ́n máa wò pé <laughs> wọ́n gbọ́ bá òkú lọ́kàn tí lọ́kàn tí wọ́n láà ọmọ pé ìyá mi ní sọ̀rọ̀ ẹ má gbé ya lé àwọn ìyàwó yín lọ́wọ́ o kẹ́ má lọ lè wọ náà o ọ̀rọ̀ bá sì ṣẹlẹ̀ tó dé pé ìyá yín lọ́ bá jẹ̀bi ó ti yé ẹ má gbẹ̀bí fún ìyàwó yín ìyá náà lẹ́ẹ̀ dá lẹ́bi àmọ́ ẹ̀ ní dá lẹ́bi lójú ìyàwó yín ẹ̀ ní wọlé ẹ lọ́ọ́ lè bá nínú yàrá mọ́mọ́ mo fẹ́ rí yín sẹ́rí ní tẹ́yìn náà sọ lẹ́ẹ̀kan ni ó kù díẹ̀ káàtó ẹ̀yin náà ìwú bẹ́ẹ̀ sí gbé kalẹ̀ ẹ wá máa ṣe dáadáa sí i dọ́dọ̀ tiẹ̀ náà oye mo ti lè báyà ìyá ní mistake má bínú sí ìyá mi o torí bó ṣe wà àwọn ojú mi ni o máa ṣe farada ẹni tó fẹ́ wà lìjánà lára yẹn wàlá rẹ ni ti ń gbéya rẹ kó nínú ilé nítorí ìyàwó ẹ yóò lọ lè ju síbi kan yóò lè gbalẹ̀ fún lọ́nà tó jìn ìyá wọn máa dààmú àní màdàmú làwọn fẹ́ rí ọlọ́run sọ níbẹ̀ ọjà sórí burúkú lẹ́yìn náà ọ sàkólé kan lérí àlàáfíà wọn jíjẹ mímu wọn oògùn wọn ọ sàkólé kan lérí kọ́ ọmọ pọ́n ọmọ sàkólé wọn àbúrò rẹ̀ ra orí ẹnìkan ti ń lọ ó ní ta ní bẹ ní ẹ̀yìn rẹ ni ó ní bàbá mi ní bàbá ẹ̀ lọ́wọ́ lẹ́yìn rẹ ẹ̀yà bọ́ sẹ́yìn ẹ̀ ọ gbọ́dọ̀ gbawájú ẹ̀ tẹ́ ẹ bá jọ ń lọ ó sì gbọ́dọ̀ jòkó àfi tó bá jòkó ó sì gbọ́dọ̀ làkọ́ ọmọ ẹlẹ́rìí láyé rẹ̀ tó fi kú torí bàbá rẹ̀ ẹ̀ ọmọ ìyá mi lẹ́yìn náà sì yára tó hùmà á máa lọ lé bẹ́ẹ̀ wọn wò eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn tójú bọlé àyíṣábà lọ ẹlòmíì ti dé lóòkè gbẹ̀yìn sìn yóò fẹ́ tọdún mẹ́ẹ̀ẹ́dógún torí wọ́n ní wọ́n fẹ́ pa wọ́n tó bá lọlé wọ́n pa ta ni máa ń pààyàn jàmá aláàní ń pa àyàn sórí tó bá ní ọ̀sánfẹ́sù torí ẹ̀mí òjò ọmọ lọ lébẹ̀ àwọn òbí ẹ̀ wò e, o ti kó sọ́wọ́ èṣù nítorí pé yìí máa dùn òbí nú ọlọ́run máa fi sínà fún yàn ní ìsìn máa fi yọ̀yàn nínú ọ̀jàgà ṣàìtọ́n tó tọ́lọ̀ bá ti ń yọnu sí yàn yọ́ máa protect yàn nígbà tó ti wá lọ yẹn ìtumọ̀ ẹni pé èṣù yẹn ti ṣe kíni ó ti mú arábìnrin kan ó ní òun lọ́dọ̀ bàbá kan àwọn jálàbí yẹn náà ni àwọn afáṣetán yẹn ọlọ́run fi wọ́n mọ̀nà àtàwọn bàbá awòrà o ó ní wọ́n wọṣẹ́ fún un pé ẹni aláàárẹ̀ tọ́ba ti rẹ̀ òun ò gbọ́dọ̀ lọ lè kí o bọ́n bá lọ lè kí òun ò gbé tó níjọ́ kejì ní bá lọ́rọ̀ ìyá ẹ̀ lọ́wọ́ aná ti pé a bàbá ní kí wọ́n máa lọ títí tíyà náà fi kú jama òyọjú síbẹ̀ òyọjú síbẹ̀ tíyà náà fi jáde láyé ẹ dákun torí ọlọ́run ọba ẹ wo tíyà rẹ̀ bá lọ́run ẹ wà dánwò tó ti bá ọmọ náà abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́n kọ́mọ́sá ìsànú wa lẹ́yìn náà pápánbárí rẹ̀ níparí òun náà ni pé a mójútó ẹ̀sìn wọn bá a bá ń sá fún wọn kébi ayé ọmọ pa wọn àbí tá à ń sá fún wọn kí iná ayé jó wọn ó yẹ ká bá wọn sáré bí náà ọ̀run ò sí ní sekínì bí ò sí ní jó wọn òun náà ni ká mójútó àkídà wọn tàwíìdì wọn lójúmọ́ lọ́wọ́ máa pe màmá màmá kìíní tí àwọn àfáà yín ní kẹ́ máa so mọ́ di ń jọ̀hún ó sì wà aa ah, kò sí lọ́dọ̀ mi mọ́ ẹ má tún gbà mí máa o ẹ̀tú bá o ẹ bá ti wọ yàrá màmá torí èyí tí wọ́n fi kọ́ oye àwọn náà dọ́dọ̀ bàbá kan jẹ́ oní tatra o oye bàbá one twenty a ní bàbá èwo leléyìí ẹ eh, àfáà kan ló fún mi ó ní tá a bá fi kọ́ báwọn ní àṣírí ọ̀ máa bò mo ní àṣírí yìí ti tú tipẹ́tipẹ́ àṣírí yìí ti tú tipẹ́tipẹ́ èyí tí ó tù yín láṣírí ni wọ́n ṣe kí ni ni wọ́n gbé sí òkè fún yín ṣé kí ni ìjọ lọ́wọ́ tani máa bọ̀yàn láti ṣe ọba lọ́lọ́run eléyìí ń kọ́ ọba dákẹ́ sẹ́ni pé àwọn afa ti sọ délé ibú yẹ wá sí pé ọlọ́run ní káàánú ọlọ́run lé bàbá bá àwa yọ àwa mu àwa lọ lé àwa lọ lé asa atu kí náà kọ síbẹ̀ náà wọn kàn kàn wọnà wọnà kàn wáyé síbẹ̀ àwọn òbí ẹ mójútó ìmánì wọn lẹ́yìn náà ìbáàdà wọn anabi ibrahim ọlọ́run ní ìsèkọ́látìlẹ̀ àbí ìyá abatilẹ̀ máa ta àbúdù ó lè bá bàbá ẹ̀ wà láìkọ̀ pariwo lé bẹ́ẹ̀ ni ọ̀já gbé máa ó ní ìwọ bàbá mi kí ló dé tó ń sin máa láyà sí máa wò ní tí ò gbọ́rọ̀ wà láyò bùsírò kò sì rí iná wà láyò gìní à ń kàṣẹ kò wá sí nǹkan kan tó lè ṣe fún ọ bó ṣe wà ń lẹ̀ yìí kò rí ọ bó o sì ń sọ̀rọ̀ kò sí kíni kò gbọ́ kò sí ẹni tí ò rí yàn tí ò gbọ́ bó o ó sì mọ bùkátà bẹ́yẹn sí kíni bẹ́yẹn ní ọsọ tiẹ̀ fún bàbá yìí ó sì jẹ́ kí bàbá rẹ̀ padà gbà àmọ́ sọ tiẹ̀ ó sì sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yá abati yá abati yá abati bàbá mi ẹ̀ àyíṣe girigiri mùsùlùmí wọlé wọ́n ti girigiri sórí bídà ti wà lára wọn tipẹ́tipẹ́ ó ti dípa dìmọ́ wọn la ọmọ ọmọ ṣe díẹ̀ díẹ̀ títí tí bàbá òfin bọ́ sójú ọ̀nà súnà ọmọ kó kíṣẹ́ ti súnà lọlé ọmọ ọmọ ọba lọ lẹ́kṣọ̀ ọ̀rọ̀ mẹ́mórì káàdì ọ̀rọ̀ téèpù tí àbí àwọn kìnìún tí wọ́n fi ń pèlè yẹn ẹ̀hẹ̀ màmá ẹ̀ máa gbọ́ ilé yìí bàbá máa gbọ́ yìí ó fi two thousand five ó fi yọkùn nákù lọ́rùn bàbá rẹ̀ àtìyá rẹ̀ torí àwọn àfa àtọ́rọ̀ kiri ká àwọn alásàlátù yẹn àwọn ọ̀dà kankan máa ń yáyé gbogbo báwọn yóò ṣe wọná nírọ̀rùn ni wọ́n máa wá fáwọn yẹn ní wọ́n ṣe ń dì ni wọ́n máa gbé fún yín ó sì ń para lọ́mọ wẹ̀ òkúnkùnhùn hùmà òkúnkùnhùn mà ìmọ̀ wá sí àwọn bàbá méjèèjì yìí àbí àwọn òbí méjèèjì yìí wọ́n ní ìgbà wo lè yọ́n mọ̀ pé òun ṣe bàbá àwọn àbíyá ẹ̀ tí wọ́n sì bàjẹ́ wọ́n lọ ti rógò lọ́dọ̀ lọ ọmọ béèrè bàbá sí bóun ní sí ń sẹ́yìn wọn náà sáà máa tó ń ṣe wọn náà kò ní ìdìbò béèrè ẹlẹ́ẹ̀kejì ìgbé omi bá ti jáde lójú wọn látara ń tó ṣe fún wọn ẹlẹ́ẹ̀kẹta tó bá ti jágbe mọ́ wọn tó bá ti jágbe mọ́ ẹlẹ́ẹ̀kẹrin ní òun náà ní tó bá ti ń bá jiyàn tó wá ń tíráyè láti yẹ̀yẹ́ bàbá wọn wípé ìwọ lọ kọ̀rẹ́ẹ̀tì agreement ṣẹlẹ̀ wọ́n ní dádì irọ́ ni àní irọ́ ni irọ́ ni ọwọ́ bẹ̀rẹ̀ sí ṣe kíni ọwọ́ bẹ̀rẹ̀ sí wá títí òfin dójú ti bàbá in public àwọn fáàní ó ti sẹ́ kí dájọ́ máa sọ̀rọ̀ kọ́ ọmọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn ọmọdé wọn délẹ̀ so òní jí ń sọ tèmi ó sàdí ń sọ tèmi ẹ lè sọ bó ṣe rí ni ó ti sẹ́ lẹ́yìn náà tó o bá ń sọ pé irọ́ ni bàbá rẹ̀ ń pa òun pè bàbá rẹ̀ nírọ́ láàrin èrò òun pè wọ́n nírọ́ pé ó gbúrọ́ bàbá ó gbúrọ́ ni àbí nínú ilé àbí kí èèyàn máa ṣe anything tí bàbá wọn máa rí sáyìn lójú nígbà míì ní sọ̀rọ̀ ojú ni máa ṣe kí eh, body language ló bá ti rún mọ́ ojú ẹ̀ Ibrahim wọ́n bá mi fọ mọ́tò mi yìí eh, máa ṣe Ibrahim ah, Abdulrasaq má bọ̀ wọ́n bá mi fọ́ torí ojú tí Ibrahim fi wo bàbá wọn ṣe kí kódà Fatima ọba mi sáré pọn mi ooo ẹ má ṣe má ṣe má ṣe ẹ Khadija ìwọ wa bá mi pọn mi yẹn ó sì jòkó lẹ̀ tọ àwọn fáàní àdánwò ti dé torí sáyìn tó ṣe wọn náà mà ọ̀kan náà àwọn sálàfù ó ní wàlá ẹ̀rù òbí ẹ̀rù ọlọ́run máa ń bà wọn lára òbí òun ó débi pé òun ìfẹ́ bá wọn jẹun ó ní ìyàwó bá ní ọyá mọ̀bọ̀jáde ọ̀tọ̀wọ́ bọ́wọ́ torí èyí lè bá yẹ jẹun àbí ó ní òun fẹ́ súnmọ́ ya òun sáà tà láti yàfọ́ ìdí ẹ̀ tí màmú fi jẹ tiẹ̀ tágbọ́n tó jẹ títòun ó ní tí máa ń bá àwọn lẹ́rù ni pé ó ní ẹran tí wọ́n bá kó sínú ọbẹ̀ ó ní wàláì òun gbà pé òun ṣẹ òbí òun nígbà tí òun bá mú ẹran tí ojú màmá òun ti ṣe kínní tó ti mọ́ ọ̀rẹ́dì ó ní kò ní sọ̀rọ̀ àmọ́ òun wàá mọ èyí tójú ẹ ti mú bóun wá bá lọ lè mú kan èrò wọn máa bà wọn pín sí èsì yìí tí màmá wọn fẹ́ ṣe kíní màmá wọn fẹ́ jẹ ọ̀kan ní tí òun bá gbà aṣọ báyìí nínú àwọn sálàmù sọ́ọ̀rẹ́ olóhùn egbà níwájú bàbá àwọn àtìyá àwọn torí kí eruku ọmọ bá ṣe kíní kọ́mọ bá dọ́dọ̀ yìí.